adúgbò lọ́dọ̀ ọlọ́ ọlọ́run àti ọpẹ́ tọ́ sí àtẹ̀rẹ̀ àtẹ́ àti gẹ̀fà àlùbọ̀ Muhammad kí ọlọ́run àti ọpẹ́ kí ọgbẹ́ àti àwọn alẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó wájú ọmọ Islam tó jẹ́ gbogbo olùkọ́ náà jáde wájú nu wọn. ní tafsiri méjì tá síwájú two thousand twenty àti twenty one asàlẹ̀ ẹyẹ ọ̀rọ̀ tó pọ̀ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in pípé rẹ̀ ọlọ́run àlìkẹ́ lánìkẹ́ láàmú ọ̀sìn wọn nìkan rẹ̀ láti mọ wáyà lọ́wọ́ rẹ̀ ọdún 2020 yẹn náà lápárí máàlìkì yawmi ddin táwa bọ́ sí iyyaka na'budu wa iyyaka nasta'in a ti sọ ọ̀rọ̀ oríṣiríṣi mẹ́tàlá lórí ẹ̀ gbà tó di ẹ̀sìn lásọ̀rọ̀ là ń bá iyyaka na'budu yẹn lọ bẹ̀rẹ̀ látòrí ẹlẹ́ẹ̀kẹrìnlá títí tó fi di ẹlẹ́ẹ̀kẹjìdínlọ́gbọ̀n. ní ọdún eléyìí òun náà ni a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹjìdínlọ́gbọ̀n yẹn torí pé àparí ẹ̀sán ní èsì tá a fi ń sọ̀rọ̀ nípa èwo lọ́lọ́lá jù nínú gbogbo ìbàdàt so a sì sọ wípé ẹ̀ńtọ́lọ́lá jù nínú gbogbo ìbàdàt òun náà ní pé ìbàdà tó tó bá àsìkò kọ̀ọ̀kan mu náà ní tọ́lọ́lá jù tí wọ́n bá ń pè wọ́n lọ́wọ́ ìbàdà tó dájú téèyàn máa ṣe náà ní pé kọ́ máa wí tí ń wí. ó sì ṣe la hawla wala quwwata illa billah lásìkò tó yẹ kó ṣe nígbà tó bá pè tán kó ṣe àdìkìrì tá a máa ṣe ó sì tọrọ wàsílà fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. tàbá gbọ́ pé ọmọ ìyá wa kan ṣàìsàn tá a sì ní kùránì ká ìtọ́ dáa jù ká lọ bẹ̀ẹ́ wò ká gbalá dáhùn ká fi kùránì fẹ́ gbẹ̀kan náà àtúnbọ̀ àbá pẹ̀lú ògbé ọlọ́run kálọ̀dọ̀ ọmọ ìyá wa kábẹ́wò kásàdúrà fún tá a bá ní ìkẹta fẹ́ fi ràn lọ́wọ́ ká fi ràn lọ́wọ́ ìbáadá àsìkò yẹn nìyẹn bóríṣiríṣi ìbáadà tí wàá lọ lọ lọ lọ nìyẹn pé lásìkò tá a bá wà àtàyè tá a wà ìbáadà tó wàá ń bá táìmù yẹn mu òun náà ní kò ṣe tí jihadu bá dé tí ìmọ̀ọ́mù pé pé à jihadu lélẹ́yìí o lórílẹ̀‐èdè Islam má ẹ̀ ti pé ẹni tí wọn bá ti pè kí àgùntàn jí ọ̀rọ̀ yẹn lé lórí táwọn yẹn bá ń tèbàjẹ́ lọ́wọ́ ìbáàdà fẹ́ẹ̀sì ń gba náà ní pé bóun ni wọn ó ṣe dá ìbàdé yẹn dúró tẹ bá ní agbára tágbára ló ń bẹ lọ́wọ́ yín tẹ lè fi dá wọn dúró júdà fà wọ́n jẹ́ pé ọ̀rọ̀ ilẹ̀ nílágbára tẹ lè sọ fún wọn tẹ ní agbára ti ìlú lọ́wọ́ ẹ sọ̀rọ̀ fún wa ẹ bá rí gbogbo ẹ bá tún kẹ sọ̀rọ̀ ó lè change bí nǹkan mi ò lè fa wàhálà ò lè fa fìtìlà ó kéré jù ọkàn yín kẹfì kúrò láti ẹnìtì ẹ sì kúrò láàrin wọn ẹ ń bá wọn péjọ sílẹ̀ tó gba ayé àsìkò kọ̀ọ̀kan tá a bá lò ní sẹmí mùsùlùmí ilé ọmọ wo pé èwo lọ bá a mu èwo ni ìbáàdà tó lọ́lá jù so ló ń túmọ̀ sí pé ọmọ túmọ̀ iyyaka na'budu wa nínú gbogbo ṣẹ́tí wa ìgbésí ayé wa ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmú fi sìn wọ́n nìkan náà láti mọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀. lẹ́yìn ìgbà náà la bọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n ṣe twenty nine láwòye sí alihikmatu nínú al-ibadat kí ni ìdí abájọ tá a fẹ́ fàyọ látara ìbáàdà tá a láǹtẹ̀ àìsọ pé tá a bá wù lọ tá a bá wù bọ̀ á rí i pé torí ìbáàdà lọ́lọ́run fi dá gbogbo ẹ̀dá pátá pé kí wọ́n wá máa sin òun ọlọ́run àwọn màláíkà olùbíyà ti ń sin ọlọ́run àwọn ẹyẹ inú gbó àti ti lé olùbíyà ti ń sin lọ́run àwọn ẹranko olùbíyà ti ń sin lọ́run àwọn ewé olùbíyà ti ń sin lọ́run kí a kú gbẹ lọ́run bá mọ́ àwọn òkè sánmà ilẹ̀ olùbíyà ti ń sin lọ́run bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ànábì ádámù àtàlìjànú àwọn náà níbi àti ń sin ìbáàdà fún ọlọ́run ìdúwọ́lẹ̀ fófin ọlọ́run ìmọ̀ràn fi ara sin ọlọ́run àti gbogbo ojúkànnà tí ìbáàdà wà torí ẹ̀mí ọlọ́run bá lè jọlá ló fi dá wa tó sọ pé wọn máa ká alákùsù lè jí nínà wálé ẹ̀yìnsà ilà àlìyà àbúdùn kò sí kíní kan tí mo torí ẹ̀ dá àjẹmọ́ àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn dùkú kí wọ́n máa sin ẹ̀mí ọlọ́run lọ nùsọ́látò gáàríyà àtàyà tí wọ́n ẹ̀ tó fi wálé ayé tí ọba lè fi áyà ìdáhùn ajẹ́bíkọ̀ mọ̀ ti ṣe nítorí wálé ayé ọ̀nà ni wà máa khalaqtul jinna wal insa illa liya'budun kò sí nǹkan kan tọ́lá ọba àlekíọ́lá tó fi torí ẹ̀dá àjẹnú àti èèyàn tí èbí fún wa sìn ọlọ́run ọ̀nà ló ti wà ní sọ́ọ̀tù pẹ̀kọ́ ọmọ wí lójoojúmọ́ gbogbo àti gbogbo rákà kọ̀ọ̀kan ìpè ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ńlá máa fún ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo iná láti máa wá ìrànlọ́wọ́ ẹ̀. lẹ́yìn ìgbà náà la bọ́ síbi agbọ́nrin ọgbọ̀n agbọ́nrin ọgbọ̀n yẹn ó náà la pè ní tawassu'un fi bayani al-ibadati al-qalbiyya. ìfẹ́ ọ̀rọ̀ lójú lórí ìbáàdà kọ̀lùbíyà torí pé ní èsìn ìgbà tá ń bá ọ̀rọ̀ lọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in adé agbọ́nrin tá pè ní ìkẹtàdínníọgbọ̀n àṣẹ yìí pé ni ọ̀nà mélòó ló àní ìrìbáàdà ni kéèyàn rọra rẹ̀ fún ọlọ́ọ̀bà àlèkè ọlá pẹ̀lú ọba àlèkè ọlá ń fẹ́ àwa ni ó kún sí ọ̀nà mẹ́fà alákọ̀ọ́kọ́ ní ta tó ní ìbàdá tún ìtìkọ̀díyà ìsìn ọlọ́run látara àdìọ́kàn àdìọ́kàn tá a ní sí ọlọ́run àwọn màláíkà rẹ̀ àwọn rẹ̀ kádàrà àti gbogbo nǹkan pamọ́ tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹnu Qur'an àbí ànábì ọ̀sọ́ ọ̀sọ́lá ọ̀sọ̀rọ̀ nípa ẹnu hadith. àwọn nǹkan wọ̀nyí àwọn afá àti kọtíra lórí ẹ̀ ọ̀pọ̀ ẹnu ọ̀pọ̀ ẹnu hadith. a ní nǹkan àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì làwọn àtò ní látara ọkàn táàmù fún a nínú ẹ̀ ní nífẹ̀ẹ́ tá iran kan ọlọ́run ìtẹ́rí túbá ọlọ́run ìgbáralé ọlọ́run ìní ìbẹ̀rù ọlọ́run ìyọnu sí òfin ọlọ́run àti kádàrá rẹ̀ ìmọ̀ ara lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ gbé ọlọ́run ọba tóbi látara ìbúra àti ìlérí àtàwọn tọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ọlọ́run ọba àlekẹ́ láfọn káàkiri inú lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni wà ìyẹn ni ní àwa fẹ̀ lójú pẹ̀lú mọ́búhásù yìí tá a pè ní alimọ́sálásù sàlàtù agbọ́nrin ọgbọ̀n àwa fẹ̀ ọ̀rọ̀ eléyìí lójú nínú ẹ̀. èyí tá a pè ní kẹta ó náà ní ìbàdàtún làbíyà ìsinlọ́run látara gbólóhùn wa àdékiri ṣíṣe ni àdúrà ṣíṣe ni ìka Kùránì ìwẹ́lọ́wọ̀n ọba mọ́ ni ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó ṣe nǹkan fún ni ni ìsọ̀rọ̀ òdodo nígbà bá ń sọ̀rọ̀ jáde ká mọ́ parọ́ ara ìbáàdà ni ká ṣe dáwọ́ ìsìlámíyà ká fi àwọn èèyàn sójú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run ká sọ pé àwọn èèyàn máa ṣe dáadáa wọ́n máa fi àìdálẹ̀ ìbáàdà tó làbùdíyà ni ìbáàdà láti gbólò ìbáàdà ẹlẹ́ẹ̀kẹrin tá a tó ní ìbáàdà tó bàdàníyà ìfi ara sin ọlọ́run ọbẹ̀ látòrí ìmọ̀ra táǹpé ní pàhárà irun kíkí àwẹ̀ gbígbà umra lílọ hajj ṣíṣe ìdí àwọn èèyàn lọ́wọ́ lórí ìbàjẹ́ tágbára bá ń bẹ àti ìtaari wọn lọ síbi ńtọ́da tágbára bá wà àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ pọ̀ lórí ẹnu Qur'an tá a máa bá insha Allah ẹlẹ́ẹ̀karùn-ún nínú náà ìsìn ọlọ́run níta ní nítorí ọlọ́run ló ní àwa ń pa wa la ní ọlọ́run náà ló sì ṣe fún wa nínú ẹni zaka wà nínú ẹni sàrà wà nínú ẹni náwó lórí fámìlì wà náwó sójú ọ̀nà dáwà ìsìlámíyà ara ẹ̀ lọ́wà ẹ̀ ń bá ní bùkátà náà mùsùlùmí ká fún lówó ká fún ní tó ní bùkátà sí ara ẹ̀ lọ́wà bẹ́ẹ̀ náà ni pípa àwọn èèyàn láti ẹ̀ dáadáa àti ikọ̀ fún yẹn ń nú bàjẹ́ tó bá ní ìdì ìnáwó ìnáwó tá a bá wá ná síbẹ̀ ara ìbàdá àtùmọ̀ àlíyà lọ́wọ́ èyí tó parí ẹ̀ tọ́jú ẹlẹ́ẹ̀kẹfà ó náà ní ta pé ní ìbàdá àtùntà àmúlíyà ìsinlọ́n látara àṣepọ̀ dealings interactions tá a bá ń ṣe pẹ̀lú ẹlòmíì bó wa láti sin lọ́nbẹ̀ náà ni pé ká sọ kí lọ́lọ́run bá àlékè ọlá ń fẹ́ níbi interactions yẹn títà ríra wa fífún yẹn lẹ́bùn gbígbẹ́bùn ara ẹ̀ lọ́wà mortgage káfí nǹkan dógò ara ẹ̀ lọ́wà ìṣèjọba ara ẹ̀ náà lọ́wà ọgbọ́dọ̀ pé ìkan pàtàkì jù kan lọ èntọ́ pàtàkì jù lákọ̀ọ́kọ́. ó ní ìtìkọ́ọ̀dù àti ọkàn tí ó máa kárí ẹ lọ gbogbo iṣẹ́ ọ̀gbọ́dọ̀ wa pé síyáṣà òṣèlú òṣèlú pàtàkì lọ́wọ́ àti àti ètò níbi àwọn tó ṣáájú tá a ti sọ òṣèlú wà lábẹ́ ẹlẹ́ẹ̀kẹfà abẹ́ rẹ̀ lọ́wọ́ èsúnṣò nìkan a gbọ́dọ̀ sí àti ètò níbi gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa fi sin lọ́hùn a sì parí ẹ̀ pé gbogbo àwọn ìbáàdà yìí ọwọ́ agbọnú ara wọn ni o ó kéré kó tó sọ pé ìbáàdà yìí ètìkọ̀díyà lásán ni kò ní nǹkan mí nu mọ́ ètìkọ́ọ̀dù náà ni ó ti ọ̀lọ́ ibi sẹ́ńgbà mi bàbá máa ń pe ọlọ́run ọba kan ṣoṣo ní ọlẹ́tọ̀ sí ìbáàdà ní ọ̀wà tí ọlọ́ sí kọ́ ọmọ sin ọlọ́run pẹ̀lú ọkàn òdodo bẹ́ẹ̀ náà sì ní tó bá lọ sí hajj ìtìkọ́ọ̀dù ti wà ń bẹ kọlùbíyà náà ti wà ń bẹ màlíyà náà ti wà ń bẹ bàdàníyà náà ti wà ń bẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ bó ṣe wá wọnú ara wọn lọ nìyẹn ṣùgbọ́n nǹkan jẹ́ wá lógún nínú agbọ́nrin ọgbọ̀n òun náà ni àlè ibadatul qalbiya bayanuha mufassalan ìsàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ níta ṣe nìyẹn tá a fi àsìkò yìí ṣe a sì gbìyànjú gbìyànjú ṣùgbọ́n síbẹ̀ omi tó ń omi tó ó tún kù láwùjọ. àwọn ìfésí ọkàn yìí táàmù fi súnlọ yìí nínú túláàsì wípé adó ti iyyaka na'budu wa iyyaka nasta'in ni tàbá kù nẹ́ńbẹ̀ nígbà tí yẹn fẹ́ ń ka lásán àìmọye èèyàn tó fi ń ka nùsùsù sẹ̀ríyà lásán ó dẹ̀ lórí tó ha sórí láti dé ìlà yọkọ̀ dálẹ̀ fún mi ṣùgbọ́n kó nílàpá nu ayé rẹ̀ kò sí ọlọ́mọ sàwà káwọn nǹkan ìkó ní ìlàpánù gbèsè ayé wa náà ní tó ṣe pàtàkì kèsì pé ká jókòó ká wá wo ẹnu bàbá mufasiru ó ń tafsir káwo bí ó ṣe ń ṣe tafsiri sí ní ọ̀sán àǹfààní bá a ti jọ péjọ láyè kọ́lọ́n jẹ́ àtúnjọ péjọ ní àlùjánnà kọ́lá àti tóbi ọlọ́run wọlé àánú ẹ̀. ìṣesí ọkàn àkọ́kọ́ tá a kọ́ sọ fún wa tí ó gbọ́dọ̀ yẹ kó nbí iṣẹ́ mùmínì òdodo ọ̀nà ní tawhid ìmú ọlọ́run lọ́kan ìmọ̀ ọlọ́run lọ́kan òun náà ni dáwà ìpèpè gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá tọ́lọ́ ọba àlekẹ́lá fi ń sọ fún anu suratul anbiya aya twenty five wípé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun kò sí ànábì ọlọ́run kankan tá a ránṣẹ́ ṣáájú rẹ̀ bí kéèṣe pé àwọ ọlọ́run á fi ránṣẹ́ sí pé kò tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti èmi fa'budun tó bá rí bẹ́ẹ̀ ẹ máa sìn mí kí túmọ̀ sí pé kò sí tuntun bíi kásìn ọlọ́run nìkan ṣoṣo nípa ẹ̀sìn táwọn ẹ̀sìn sọ́sọ́ràn mú wá bá wa gbogbo àwọn ànábì ọlọ́run iná ni wọ́n mú wá òun náà tún wá kànpa ṣùgbọ́n o innama khussa an-nabiyyu sallallahu alayhi wa sallam bi ziyadati tafsilin wa ta'miqin wa ikmali tahqiq al-'ubudiyyati lillahi ta'ala ìtọ́lọ́run fi ti ẹ̀sà fún ẹ̀sìn ànábì sallallahu alayhi wa sallam òun táwọn ò lè rí inú tíra wọn ọlọ́run fi sínú Qur'an kò fi sínú hadith àti ìdíndò àti ìfi ìjẹ́ ẹrúsìn ọlọ́run tòótọ́ fìfìrin rẹ̀ amú ẹ̀rí oríṣiríṣi amú wa lórí ilé ìtọ́pọ̀ táà ní lè máa sọ gbogbo ẹ̀ mọ́ ní àsìkò yìí kásìmọ gbàgbé àdìsí anábì sallallahu alaihi ńgbà tọrọ Mu'adh bin Jabal lọ sí Yemen láti lọ ṣe dáwọ́ ìsìlámíyà ńbẹ̀ ó ní wọ́n lọ sọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ahlul kitab yahudi àti nasara òṣèlọ́n sọ̀sọ́nà sọ yìí pé faliyakum awwala ma tad'uuhum ilayhi an yuwahhidullah jẹ́ ọjọ́ yìí àkọ́kọ́ ń tó pè wọ́n sí kí wọ́n mọ ọlọ́run lọ́kàn ṣoṣo níbi ojúkọ̀nà mẹ́ta ni túláàsì níbi ojúkọ̀nà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun náà ni rùbùbíyà ọlọ́run táwọn ẹlẹ́kọ̀ọ́ ń torí tawhid rùbùbíyà ìtumẹ̀ ifradullahi ta'ala bí af'alihi kágbà pé àásù lọ́lọ́run ọ̀kan ṣoṣo ní kọ̀lẹ́gbẹ́ nípa iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe iṣẹ́ wo ń ṣe ọlọ́run náà lọ́dá gbogbo ẹ̀dá alimini khaliqin ghayrullah tí ẹlòmíì ń bẹ tó dá ẹ̀dá yàtọ̀ ọgbọ́dọ̀ wà nìkan ni gbogbo tí ó wúlò fún ẹ̀dá lára ní sọ̀ràǹdì rẹ̀ ọlọ́run ló ṣe ìgbàgbọ́ mọ́mìnì òdòdó gbọ́dọ̀ dùn lórí ẹ̀ tí òfin máa wá tí ọ̀sọ́nù káàkiri ìdáàbòbò ọlọ́run ní í ìdarí àlámọ̀rí ẹ̀dá ọlọ́run ní ṣe ẹnìkan wáyé ẹnìkan lọ ọwọ́ ọlọ́run ló wà àti gbogbo ńtọ́jọ́ ọlọ́run bá lè kí ọlá wọ́n sọ fún wa nínú Qur'an ìpè dhalikumullahu rabbukum la ilaha illa huwa khaliqu kulli shay'in fa'buduhu. فهو على كل شيء وكيل نصرة الأنعام آية وهران تو ọlọ́run bá yín nìyẹn olùwé yín olùtọ́jú yín kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àpò nìkan ṣoṣo káàl ìkòkò lè ṣe gbogbo nǹkan pátápátá fàábùdù ẹ máa sìn ó wàhùwà àlà àkùnlé ṣe ìhìn ọlọ́run bá lè kí ọlá. òun náà ni olùṣe ìdáàbòbò lórí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan lórí gbogbo ńtọ́dá kátó wọn wo ti ti àyà tá a ti kà lórí Yunus àyà twenty one to twenty three mm, thirty one to thirty three kálọ̀ọ̀kà ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ló gbogbo àwọn ṣẹ́ yìí a gbọ́dọ̀ gbà pé ọ̀kan a gbọ́dọ̀ fi tì sí ẹ̀dá kankan a sì wá lọ́dọ̀ ẹ̀dá kankan ti bá ń kírun tó kírun ju awọ gan bí àtàwọn bàbá wa ịsọ àti dáàbòbò rẹ. inú àpò rẹ ló jù sí bọ́fẹ́ jáde ó ti ju ó ti ju ó ti ju àpò mọ́tò yóò fi hábì kan bẹ̀ gbódélé yóò so bọ́bá sì wú jẹ́ ọ̀tọ̀lẹ̀ tó ọ̀tọ̀lẹ̀ tó fi àpò ọ̀tọ̀lẹ̀ tó fi mú mọ́tò nígbà tí òsín ọlọ́run kan ṣoṣo kọ̀ wáyé dáàbòbò lọ́dọ̀ rẹ̀ ọlọ́run rẹ̀ wá di pípọ̀ kó tó àpò yìí. ibi tá gbọ́ bàdé nígbà tí o ju ọ̀rọ̀ rẹ̀ lẹ́fọ́ lọ. irú ẹni bẹ́ẹ̀ bọ́bá tí o ju awọ lọ iná ọlọ́ọ̀ni ọwọ́ torí pé ó ti kùnà nídìí tawhidul rububiyyah ìgbà pé àṣọ lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run lórí àwọn tẹ̀rẹ̀ tó yẹ kó ní dáa ẹlẹ́ẹ̀kejì ní tawhidul uluhiyyah ifradullahi ta'ala bi af'alil ibad kọjá pé iṣẹ́ wa táwọn ọba ṣe tẹ́wọ́ ọba ṣe ọlọ́run nìkan ni ó ṣe fún yóò jìnà sí sí àrí mi yóò jìnà sí sí àgbọ́ mi yóò jìnà sí ẹbọ ṣíṣe pẹ̀lú àwọn ìbáàdà yìí sí àrí mi alẹ́ àwò kọjá pé nítorí kó o ṣe fọlọ́run torí kí wọ́n lè yìn ọ́ ló fi ṣe kó lóò tún dìde kí wọ́n lè rí náà rí ń ṣe é. iṣẹ́ yẹn ti bàjẹ́ ọba sẹ́mi ìjẹ oṣù mọ́yìn tó ṣe ń bàjẹ́ ẹbí Islam wa. ṣé a gbọ́ mi èyí tó ṣe yí pé o ti ṣe pamọ́ kọ̀ṣẹ́ nítorí ọ ọwọ́ ń sọ ọ́ létí àwọn èèyàn ọwọ́ sọ ọ́ lọ́nà tó yẹ pé òun retí kí wọ́n ní ọ pé ah, ọmọ gbìyànjú gan àtàdúntọ́ náà rè tó ṣe rè iṣẹ́ náà bàjẹ́ ó èyí tó wá borí jù bẹ́ẹ̀ òun ni irú nǹkan mí nǹkan ọlọ́run ní gbogbo ojúpọ̀nà tí yẹn máa fi ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run a ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ní èsì idán pípa ni ìbọ òrìṣà ni ìbádọ́ ọlọ́run tó mú wa fún wánú ìsìláàmù yìí kọ́ wa torí ẹ̀ kò dì àbí kọ́ ọmọ ṣe lọ́nà tí ọba ti àdájọ́ sọ́làmù nítorí pẹ́ẹ́nì kan lọ́sọ tó báyìí ni ó ṣe ṣe ṣíríkù ni ìròǹkà mi kọ̀ wọ́n lọ́nà wọ́n ní ọmọ kírun láì lálùwàlà àbí ogun wọ́n ní ọmọ bíbá lùwàlà ọwọ́ àkírun àbí ẹni ọyàn náà fìlà kọ kẹsẹ̀ kan ókè wọn náà ti gbà bẹ́ẹ̀ pé bó ṣe ṣe nù àbí wọ́n ní kọ́kọ́ forí kan lè tó rù kú wọ́n dàrú kò bá sí fatu sọ láti nàìjíríà sọ lọ́la àlè ọ̀sọ́là tóbi lọ́gọ̀ àwọn afá àti kíra lórí ẹ̀kọ́ bá wọn mọ́ àbáyá àkùrá ni wọ́n ní ọmọ kàrún kú pé wọ́n ti ṣe náà kàlẹ́ rẹ̀ fún ọ wọn náà bá tẹnu bọ́ bá rúkú sàn ní máa ń ka kásíwájú káfí lọ àbí ọ̀kadílẹ̀ ó tó gbórí kò rúkú ó fìyà jẹra rẹ̀ ìtọ́lọ́mọba àlekè láti òní tẹ́wọ́ gbà kìí ṣe ìfẹ́ ẹnu tọ́lọ́run ló ń ṣe kìí ṣe ń tàbí sàkálàmù yàn ìfẹ́ ẹnu tiẹ̀ tẹ́nìkan tó ń dá fún ọ tí ètò ń tàn yín lọ́bẹ̀ ṣúrátù káfí ìrùkú wọn ti á àmọ́ ta tòjú wa tẹnu bọ̀tọ̀ wa kàlákà kan àmì wọ́n forí kalẹ̀ lọ́tẹ̀lẹ́ bá jẹ nítorí njẹ́ ń wá nǹkan kan pàtó ń wá jẹ́ kó o lè rí nǹkan láì gbogbo jágajàgá tó ń tẹ̀lé. ìmú ọlọ́run nípa ìbáàdà ọjọ́ ń fúnṣe pàtàkì nípa wa tá à ń kí zakat wa tá à ń yọ ká má ro nǹkan kan mí nǹkan mọ́ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run sọ nù ìparí suratul Kahf kuli innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid faman kana yarju liqa'a rabbih فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ọlọ́nyẹ̀rẹ̀ anábì sọ fún wọn innama ana basharun a abarabi yín lèmi náà jẹ́ bọ́lá ń sèkìlì lẹ́tì àwọn anábì ọlọ́ọ̀nì yẹn lórí ti ti wà tí ń bẹ fún wọn àti fèsì tí ń bẹ fún wọn títí ń bẹ fún wọn anábì ádámù ọlọ́ọ̀n sèkìlì lẹ́tì wọn bẹ́ẹ̀ kẹ́lí bá àmọ́ yí pé abara náà ni wọ́n o ìfi ń se yín sí àwọn náà anábì sallallahu alaihi wasallam oní tí bàbá mú òun gbòòwò àmọ́ jù náà tàǹtùn ti mú ẹnì kọ̀ọ̀kan nù yín ni máa ń mú òun sọ́lọ́ lọ sọ. ní òfin ní kílí ìgbé ẹni bàbá mẹ́nìkan yóò mọ ọdún kíní ṣe yóò lè káànú rẹ̀ yóò lè ṣàdúrà fún yóò lè kàn lẹ́kọ̀ọ́. ọlọ́run ní sọ fún wa pé innama ana basharun mithlukum abarabi yín náà mọ jẹ́ o yuha ilayya ní tí mo fi yàtọ̀ yín pé ọlọ́run ti tẹ́ ránṣẹ́ mi òfin annama ilahukum ilahun wahid ipe ẹnti ẹnti yẹkẹ máa jọ́sì fún ilahu ó ní alimahlu alimalu alimabu ẹnti yẹkẹ máa jọ́sì fún ó náà ní ọlọ́run ọ̀kan ṣoṣo ìjọ́sìn yín ẹ mọ́ sí lọ́dọ̀ nǹkan kan mìíràn fàmáńkà náà lè kọ́ àrọ́ bìí ẹ ń bá fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa lálẹ́kì yáàmà fálí yáàmọ́lẹ́ àmàlà ń sọ ní ha iṣẹ́ rẹ̀ nìkan máa wá sí láti ṣe iṣẹ́ wo wá ń tẹ́ rẹ̀ kì í sì ń tẹ́ mi àti ẹ bá sọ ń tẹ́ rẹ̀ ètí kura bá sọ ìkádìí ti sọ ń tẹ́ rẹ̀ wàlá yushriku bí ibadati rabbihi ahada tí bá ń sin lọ́run ọ̀bọ̀rọ̀ lọ́kàn mí mọ́ lọ́run má rò pé lásán fún ọlọ́run ó ti là ọ́ ìjọsìn rẹ lásán fún o àfikọ́jẹ́ pé òòtún sí nǹkan míì pọ̀mọ́lọ́ onáìní tí wọ́n la ìlàhà ìlàlá ìlàlá ò tó ń ṣe láìlá ńgọ́ ńgbọ́lọ́jà sí ìlàlá ìníjọ́sìn tó ń ṣe tó ń fi rìn láìláha kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ìwọ sì ń ṣe ìjọsìn lọ́nà ara kan fún ẹnìkan yàtọ̀ sí ọlọ́run òun náà ní kí ni o ọ̀n tẹ̀lé ìfẹ́ ẹnu ṣẹ̀tàn àbí ọ̀n bọ̀ òòṣà. ìjọsìn fọlọ́run yìí á wàá sí fọlọ́run bá àlekè ọlá lóun nìkan ṣoṣo á sì fọ́ ọmọ fún pẹ̀lú islam. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ tàwíìdù yìí oní àní tàwíìdù lásìmọ́ ìgbà pé àásó lọ́lọ́run kan sọ lọ́lọ́run níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ àwọn orúkọ tó dáa tó ń pa dídá níbẹ̀nu Quran níbẹ̀nu hadith fún ọlọ́run ọba àlekè ọlá kìí ṣe ninety nine o ojú ninety nine lọ àwọn ìròyìn tó dá ń bẹ fọlọ́run kọ wá gbà yìí pé àásó lọ́lọ́run bẹ́ẹ̀ tọ́ ọba tiẹ̀ ń gbọ́ àgbọ́yé pé ẹ̀dá náà máa fi àwọn nǹkan kò séwọ́ bí àgbọ́yé rẹ yẹn torí kó o lè gbọ́ yé náà lọ́lọ́run ti jẹ́ pẹ̀dọ̀ ọmọ ti àwọn kan ń bẹ̀ kó náà sì ń ṣe tiẹ̀ ṣùgbọ́n ọmọ yìí pé ẹ̀ka ìròyìn yẹn ọlọ́run nìkan ló bọ́lọ́n bá sọ pé wà ó wàlẹ̀ àlẹ́ yìí mọ̀lẹ́ hakim ọlọ́run ọba onímọ̀ oní ọba èèyàn náà máa ń ní mímọ̀ àwọn nǹkan mi ti èsè yàn náà àwọn náà ní mímọ̀ dárájà ni ìpele ìpele ni sùmọ́tọ́ bá kan ìmọ̀ tọ́lọ́run ọ gbà yìí pé ẹ̀sà kan ń bẹ fún ìmọ̀ tọ́lọ́run tó yàtọ̀ sí gbogbo ẹ̀dá ẹ̀ pátápátá àásó ní ń bẹ ọlọ́run bá ó nímọ̀ sí gbogbo nǹkan pátápátá tí ò sẹ́kù àwa mọ̀gbà tá a bá mọ̀ yìí bàbá tún fẹ́ láyé á mọ̀ gbàgbé nǹkan mi ẹ̀wà rán mi létí ẹ̀yin náà lẹ sọ fún wa lọ́wọ́ lọ́wọ́ tíra àdìsí inú wàhálà táwọn mọ̀hàdìsí ń ṣe báàbù mọ̀nì hajjata wọn ẹ̀sìn wọ́n kọ́ wọ́n kọ́ àwọn àwọn àfa àtọ́jọ́ pé àwọn náà wọ́n kọ́ àdìsí inú wọn bá lọ padà bá wọn bá wọn bá tó bẹ̀rẹ̀ bá wọn làwọn sọ lórí bá bàjẹ́ dé wọ́n tún sùúrù àwọn wọn tó kọ́ àwọn ọmọ ilẹ̀ wọ́n sì tún kọ́ àdìsí wọn náà dáyìí. lọ́lọ́wọ́n bá àlejò láti sọ pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir tó bá ń sàkàwé tó ń sàkàwé kò sí ìtọ́jà jẹ́bi ọlọ́run kò sẹ́ni tó lè tú etí ẹ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ní wa huwa as tó ń lò ń gbọ́ràn tó ń sì rí ẹ̀dá náà sì ń gbọ́ràn sì rí náà àti tòun ẹ̀ sá ni wọ́n gbọ́ gbogbo ohun pátápátá gbogbo èdè pátápátá lọ́lọ́ọ̀bà tọmọ èdè mi ò rí bẹ́ẹ̀ tóun bá jìnà sí adéyàn ńlá ńlọ fún yẹn kó ọwá súnmọ́ kọmọ kọmọ dára rẹ láàmú súnmọ́ bí ìgbọ́n tó ń wí ìyẹn ọmọ sọ fún pé súnmọ́ bí ìgbọ́n tó ń wí o ọlọ́run bá alẹ́ pẹ́lá kò sírò ẹ̀mí tiẹ̀ ó sì rí náà gbogbo nǹkan. tàwíìdù yẹn lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta o kò gbọ́dọ̀ jẹ pẹ̀lú wá o gbogbo ń tábàlà sílé ayé yìí tí ọba títà òfin ìdùkà fi wọ́n lọ́ àìsí sọ sọ sọ ọlọ́dà kúló wúlò fún wa. inú ìbàdà tó kọ̀lì bí ẹlẹ́ẹ̀kejì ńlá kò ní yákàtọ̀ tó lọ kọ́lì bí fọkàn ọ̀tají èso ọ̀fẹ́ àtají nílé ayé yìí inú fífọ́ ní kóra lọ́pẹ́ káwọn ẹjí nú ẹ̀ níbo ti tẹ̀lé rí fọ́lọ́ nǹkan ó sí àlọ́ náà tọkàn rẹ bá wá tají tó o kò nu àfọ́nufọ́ra. títí a, ọlọ́run bá lè kí dá mi gbogbo àwọn ìdẹ̀kùn fún mi àti gbogbo ẹ̀dá torí kó ṣe ìdẹ̀kùn yìí òun ló lẹ́tọ̀ọ́ sí káwọn ṣe ìjọsìn fún ọkàn rẹ ịda jí nìyẹn ìgbà náà lọ́wọ́ àwọn ronúpọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ṣe ọwọ́ fi ìyún náà ọwọ́ a fi tọkàn rẹ bá ti wá tají tó ló sùn lọ́nà tó bọ́ sí pé ìjà kanáàlú wá ìjà kadùsẹ̀ ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmú ẹ̀sìn ìwọ nìkan ṣoṣo láàmú wá ìrànlọ́wọ́ ẹ̀ ọkàn rẹ wàá tají lọ síbi ìbádẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni alazim àmúrí ẹ̀mí ó ìpinnu ọkàn ìpè ọlọ́ọ̀bà àlekè ọlá ẹnìkan lọ́ọ́ máa sìn tó ò ní gbọ́ nǹkan kan mí mọ́ gbogbo ń tọ́ba fẹ́ di ọlọ́ lórí ẹ̀sìn tọ́lọ́ ó fi ilẹ̀ gbogbo tí ọmọ kún ọlọ́ lórí ẹ̀sìn tọ́lọ́ ó dì ọmọ àìsàlàyé tọ́pọ̀ yìí pé azimu yẹn ó kéré nu ẹtí máa ní o tí ìpinnu ẹ̀mí tó lágbára tí ó wà fún un torí ẹ̀ ni wọ́n fi sọ pé àwọn tí ń champion azimu nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn márùn náà yìí ànábì wa kí ni nuhu alayhi salatu wa salam ibrahim musa àti isa àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. ànábì adamu ò sí mbẹ pẹ̀lú nọ́ọ̀sù quran ó nípinnu ẹ̀mí kẹsẹ̀ pé òní ṣùgbọ́n kò sínú ọ̀gá torí pé ọlọ́mọba àlekẹ́ ọlá oníkọ́mọ́ jẹ́ nú èso ó sì tún jẹ́ mbẹ́ ọlọ́run ní wàlá kọ́dé ahidina ilá àdámọ́ mi ń kọ́ bèlú fanasiya wàlá múnájìdíláhù azima àwọn ọlọ́run a ti sọ àsọ́ọ́lẹ̀ fún ádámọ̀ tẹ́lẹ̀ tí ọmọ jẹ́ ń bi ìgbàgbéra dé bá èso ló sì azima ìpinnu ẹ̀mí tó lé àárí fún bí ọ̀rọ̀ ń tá a ìpinnu ẹ̀mí lórí sísin ọlọ́run ọmọ ìjẹun tó ṣe pàtàkì kálukú ní àmùrè lórí rẹ̀ kó tó di kọ́ bọ́ kọ́lọ̀ dákun kó fún wa ṣe ọ̀la àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àìsọ pé ìpinnu ẹ̀mí òun tá a bá ti ní ó ti tó lórí ká máa gbaládá lọ́dọ̀ ọlọ́run ẹbí àdìsí wa lórí ẹ̀ ẹ̀ ń bá pinnu ẹ̀mí lórí dáadáa tí ò sì ọlọ́ọ̀bà kọ́ ọ́ lẹ̀ sọ́dọ̀ rẹ̀ ti ṣe dáadáa kan. tọ́ba wa rí ṣe ọlọ́run ọkọ̀ mẹ́wàá àti àdìpèlé bí ìkìláàsì rẹ̀ bá ṣe tó náà ní ládàá tí ó gbà ní oṣù tó lọ́dọ̀ lọ. tí ọkàn rẹ̀ bá sọjí ní sọjí tó dáa yóò tún gbégbèsè lọ síbi ìbáàdẹ̀ lẹ́ẹ̀kẹrin òun náà ni àlìfíkra yọmọ wa ronú yọmọ wa ronú ìrònú wo. ìrònú lọ sí ọ̀nà tí ó jẹ́ kí ìbáàdọ̀ ọ̀rọ̀ fún àwọn ẹ̀dá ọlọ́run rẹpẹtẹ yóò máa wá ronú lọ síbi ìmọ̀ tọ́lọ́wọ́ ọba tó gbé sí ara wọn ọlọ́wọ́ bá àlekẹ́ ọmọ sìn pẹ̀lú gbogbo yìí yóò sì máa ronú nípa òfin ọlọ́run tí ń gbọ́ hadith àǹfààní rẹpẹtẹ ń bẹ́ńbẹ́ àti ewu yọ ọmọ ronú pa ẹ̀ ìyẹn ọwọ́ ajẹ́ kọ́ máa sin lọ́nà tó gbàdá àfọ olórí sọ pé àdínù ní yun alálì mọ̀sọ́ọ́lì ìfìjálébìyà wà járì ìlélí gbogbo wa pátápátá gbogbo òfin tọ́lọ̀ ńlá kalẹ̀ fún wa mọ̀bùnì yun alálì mọ̀sọ́ọ́lì kìí sọ ọlọ́run lọ́fẹ́ fàǹfààní fún àwọn ọmọ ànábì ádámà àtàjẹ̀nù ńlọ́fẹ́ fàǹfààní fún lóríṣiríṣi wàdárí lílé máa fà á síbi aburú tá a lè máa rò àti ń tá a rò ọlọ́run fẹ́ fi tìkú fún wa ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí lọ́jàjù ńlọ́jàjù ẹ bá lọ béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà tó ẹjọ́ nítorí ọtọ́ ọlọ́run kílẹ̀ náwó sí jù kìí nigeria nàìjíríà nìkan ní gbogbo àgbáyé security ni kí fọkàndálẹ̀ ọ wà èèyàn lọ kí wọ́n bọ̀ kọ́mọ̀tì tí ó se pa yóò dalẹ̀ ayé wọn rú yóò wọn. téèyàn bá ti wá súnmọ́ lọ́n lọ́nà kí tí wọ́n ti ẹ̀sìn wa ó fún wa ní àǹfààní tó pọ̀ ntàmọ̀ àti ntàmọ̀ bẹ́ẹ̀ ni àti ló sì ń dáàbò bò wá níbi oríṣiríṣi ewu tó pọ̀ ntàmọ̀ àti ntàmọ̀ tí èrò èèyàn bá wá dá tọ́jẹ́ ìjọsìn ọkàn ẹlẹ́ẹ̀kẹrin yọ dàgbà ló sókè lọ sí mi tá à ń pè ní basira òun náà ni òye òye a ní òye òun. ńgbọ́ ọba tẹlẹ sí ìní ó fi máa rí wípé ntọ́nà ń sọ òdodo ni tí ò tí ì dé yọ máa wò pé bí ìgbà tó ti dé náà ni ọmọ rí lára torí pé ti ń bẹ fún un. afọ olórin ọsọ pé máa ń kọ́ ara ilẹ̀ yìí máa fi ń torí fi òfin tí ò rí. ntòfojúrí tọ́wọ́ ti ṣe òṣùwọ̀n tí rí títí àgbà tẹ́lẹ̀ báyìí tí èmi náà báyìí ló ẹ̀kọ́ tó máa yẹ yìí máa ná a ntọ́ba súnmọ́ yóò jẹ́ ọmọ tó sí i àìmọye tí koran ti sọ káàdì ti sọ tó jẹ́ pé àwọn sàábé ti rí kó dodo ni àwọn ní ìsìn náà a pé òdodo ni yọ̀wọ̀ àjẹpọ̀ mọ̀ pé èyí tó ò tí ì òdodo ni. Abubakar radiyallahu anhu nígbà tí ogun ṣẹlẹ̀ láàrin Róòmù àti Fáris táwọn Fáris borí àwọn Fáris sì rèé olóòsàníyàn àwọn róòmù pé àwọn kílèmù yìí pé ànábì ọlọ́run làwọn tẹ̀lé àwọn jẹ́jẹ́ ìwúdí àti nàṣọ́ra àwọn tí a tọ́sáájú dáwà ní tọ̀sálà àwọn lárúbá ti hàn tábù lọ wọ́n wá mú ìrò wá mọ́ka ìpè à ah, ogun ṣẹlẹ̀ láwọn ẹ̀rọ àwọn fáríìsì àti róòmù àwọn fáríìsì wọ́n pa wọ́n lọ rẹ́kẹ́rẹ́kẹ́ ní àwọn ẹ̀dẹ̀ ń pè ń fáwọn ń tẹ̀ lánàá bí ọlọ́run fáwọn ní tíra tẹ́tọ́ bá ṣẹlẹ̀ mọ́ka náà báwọn ti borí ànábì sallallahu alaihi àti ohun ìyẹn rẹ̀ nìyẹn ọ̀rọ̀ tí arúgbáwá sì rèé ìpìlẹ̀ wọn wọn ọmọ tí ń dẹ́rọ́ kódà kó jẹ́ kèfèrí àwọn yorùbá náà àwọn àwọn èèyàn àwọn àgbàlagbà jọ̀hún tọba parọ́ wọn lè ọkùn wájú wọn yìí àti ló mú irọ́kẹ́ kó tó wá di pé ọdún tọrọ fọ́kálẹ́ ní ìdìrọ́ àwọn àgbàlagbà jọ̀hún yìí parọ́ àwọn tí wọ́n bí aníyàn wà ń sálẹ̀. nígbà wọn gbọ́ ìròyìn wọn bàjẹ́ ọlọ́run bá sọ ayé àkàlẹ̀ alif lami bulibata rome fi adinal arab wahun min ba'di galabihim sayaqlibu fi bid'i sinin lillahi al-amru min qablu wa min ba'du wa yawma idhin yafrahu al-mu'minuna bi nasrillahi yansuru man yasha ọlọ́ni nígbà péréte ní ọdún tí ò ní tó mẹ́wàá àwọn róòmù náà ń bọ̀ wá borí wọ́n borí wọn ní ìsìn àwọn náà ń bọ̀ wá borí abákìrọ̀ díẹ̀ láàánú lọ́ba kó àwọn nǹkan kan jọra fún gbogbo ẹ̀ ó ní kó wọn wá ẹjọ́ bá fẹ́ bẹ́ẹ̀tì lórí wípé láàrin ọdún méje ẹ̀rí ìbò dé ipé àwọn róòmù borí kárì nígbà tó ti gbáyà kọ̀ọ̀rá làwọn èèyàn máa ń bẹ̀ pé àkótí ń tọ́jọ́ fáríìsì ni ọmọ borí lọ ní àwọn tètè àní láàrin ọdún méje àbátò ti bẹ́ẹ̀ sí lọ pé ẹni tí títí ẹ̀ bá ń wìn ni ó kó àwọn nǹkan yìí ó ti kó àwọn nǹkan dálẹ̀ wọ́n bá lọ pàkíyèsí ẹ̀kẹ́ àbọ̀tì wọ́n tán ní ìsúná bọ́ọ̀kì à gbédé ìsìn nínà ní èdè lárúbáwá ó dé mẹ́sàn-án ṣùgbọ́n kọ̀wọ́ mẹ́wàá <laughs> láti mẹ́ta dé mẹ́sàn-án ni. Ah, àbáyìkì bá tún lọ tún ìbúra rẹ̀ tó ṣe ṣe wá gbọ́ ẹja kọrẹ tiẹ gba tẹbẹrẹ náà ni mẹ́sàn-án ọdún mẹ́sàn-án kò ní jù bẹ́ẹ̀ lọ àwọn tí basira ń bẹ fún wọn nìyẹn tí ìmọ̀ òdodo ń bẹ fún wọn wọn gba koran lọ nígbà tí sani sọsọ náà ń bọ wọn ò lójú ọdún márùn lọ yorùbá dé bùkà òun mẹ́ta wá kárí káwọn róòmù tó ti jà pẹ̀lú àwọn báyìí wọn sì borí fárí basira yẹn ẹ̀ńtọ́lọ̀ ọba àlekè ọlá tó bá ní ìròrí tó dáa yóò jogún ìjòyè ẹ yóò jogún òye yẹn fún yóò mọ fi àdéhùn ọlọ́run tó bá ti pé ní tí yóò ṣẹlẹ̀ ni ìlérí ìyà tó bá ti yóò ṣẹlẹ̀ àlìjẹ́nà tó sọ yóò ṣẹlẹ̀ ìkójọ́jọ́ mi láti yàmù ní tí yóò ṣẹlẹ̀ ni. ọlọ́run ọba àlekè ọlá tó sọ pé tàbí bàtí yàdá àbí láàbí ń bọ̀ táp ìparun ti bẹ́ẹ̀ bá àbí kò sí rọrùn fún kọ́ gba islam gbòdì ayé àwọn kìtẹ́ náà la ọlọ́run tó sọ pé ìdá ajá nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا àsìkò ń bọ̀ táwọn èèyàn mọ̀ wọnú ìsìláàmù rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ ọmọ arúlù mọ́ta tí ọ̀sẹ́ni tí ó di ọlọ́ ayé àsọ̀kalẹ̀ mẹ́dínà ó sì ṣẹlẹ̀ ńdóòtọ́ àníbísà sọ́lá ti wọ̀ mọ́ká tí ọ̀sẹ̀ dojú lọ́mọ́ ó sì rúùlù mọ́ká sallallahu alaihi àtàwọn tàbí ẹ̀. yẹn yóò jẹ́ kéèyàn mọ̀ kórìnà rí wípé ntọ́nà ọba ọlá sọ ibẹ̀ lẹ́yìn láti wá sàlàyé àmọ̀dájú ife mẹ́ta ni àti mẹ́tẹ̀ẹ̀ta náà ló sì wà ní ìmọ̀ àmọ̀dájú ojúlówó amadaju àti èyí tí ó bẹ̀rẹ̀ náà ni ilmul ìmọ̀ àmọ̀dájú náà ni ìmọ̀ bá mọ̀ pẹ̀lú ẹ̀rí nínú Kùránì àti hadith tó sì nígbàgbọ́ sí ilmul nìyẹn. nígbà tí n tó nígbàgbọ́ sí tí ò tí àínúlè yẹ̀kí nìyẹn tí wọn náà bá wá wà nínú participant ẹni tó kópa ń bẹ̀ ó ti ní kí ni o hakùlè yẹ̀kí lọ́lọ́ntọ́ pé kálá láwùtá àlámù náà ìlmàlì yẹ̀kí látàràwò nàlìjẹ́ ìhìm tó ń mọ látàràwò nàá àìnàlì yẹ̀kí tó ń mọ látòsí àlùnà yàwó máa ìdìn àní nàá ọlọ́run bá ní ìmọ̀ òdodo ní tẹ́ ní ilmu ní tó ń ti ẹ ti wà láyé ẹ ti máa rí náà rí ipe ọlọ́run ọ̀tọ́ ni tí gbogbo abútọ́lọ̀ ni ọ wà ń bẹ̀ kò síbú yẹ ńgbà bá látara náà àyìnà lè yẹ kí ẹkùn wá rí ní àyìnà lè yẹ kí ní tí ọlọ́run tó wá sọ ọ̀rọ̀ hakuli yaqin nínú suratul waqi'a ọlọ́run ọba àlekíọ́lá ti ń sọ ń bẹ̀ wípé inna hadha lahuwa hakuli yaqin ọlọ́ni fáamá nkánà nínú nǹka bèbí iná dọ̀ọ̀lì ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá wà ní ẹni tí ń pe Kùránì rọ́ tó sì jẹ́ ní àánú fanuzulu min hamim nǹkan àlejò rẹ̀ tí wọ́n máa fi ṣe kùnà fún lálẹ́ kìyàmà iná ni omi gbóná wàtásìlì àti jẹ́ hìm yóò sì máa jó nínú iná nígbà tí bá ń jó nínú iná lọ́wọ́ inna hada láwọ́ haqqul yaqin yàwó ajá haqqul yaqin fún ike a òótọ́ ọ̀rọ̀ náà ni wọ́n mọ̀ sí sọ̀rọ̀ oyé yìí tó bá ti ń bẹ fún yàn èèyàn ọmọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sì gbọ́dọ̀ mọ́ bẹ fún ọ tó wáyé kótó òótọ́ ni iyyaka na'budu wa iyyaka nasta'in tó ń sọ. lẹ́yìn eléyìí tí ó di wípé bàtírà ń bẹ fún yàn òye látọ̀dọ̀ ọlọ́run. ọ̀nbẹ fụnya yàn tá ni ịbada ní ilé karùn-ún ọlọ́run bá yọọ ma máa ṣe ìtọ́sọ́nà fún láti rí òdodo níbi àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ àlámọ̀rí tilé ayé nípa yìí pé ọlẹ́kọ̀ọ́ ó lò ọlọ́run bá lèkì ọlá yọ ọmọ ti ìtọ́nà ìtọ́sọ́nà fún kò ní máa tẹ̀mí lásán kò ní jẹ́ kò ní èèyàn tọ́ba jẹ́ pé nítorí mímọ ni tó tún kọ̀rọ̀ ọkàn rẹ̀ ọmọ dúdú nsọ́ni òye táwọn wí kò ní sí fún ìtọ́jú àràmù tẹ bá sàlàyé fún yóò ní rárá o ẹ̀rí mi ni ó tún mọ́ ọ mú wa ìwújú ni ọmọ sókè tí ọmọ máyàwá tí ọmọ pa bẹ́ẹ̀ nígbà tó ti kúrò níbi ìjà kaná abudu wá ìjà kaná sẹ́yìn eré ọlọ́run nìkan láàmà sin ìwọ nìkan láàmà wà lọ́wọ́ ẹ̀. lẹ́yìn eléyìí téèyàn bá ta jí yóò gbé gbèsè lọ síbi ìbáàdà kọ̀lùbíyà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni gbígbèrò ìbáàdà kọ́dà níyàn ọ̀tọ̀ nípinnu ọ̀tọ̀ làníyàn àníyàn máa wà pẹ̀lú pé nígbà tí àbá fẹ́ ṣiṣẹ́ àbíṣẹ́ ti súnmọ́ àníyàn máa wà pẹ̀lú kọ̀ọ̀kan bẹ̀ ọfẹ́ kírun ni ọfẹ́ gbàwẹ̀ ni àti lóríṣiríṣi wọ̀sídìkù lè yọ̀rọ̀ àdà àníyàn rẹ̀ yóò jẹ́ kí òdodo ń tòótọ́ wálé ẹ̀kẹ́láàsì yóò sì jẹ́ kí torí tọ́lọ́ nǹkan mẹ́ta ńlá papọ̀ síbi ẹlẹ́ẹ̀kẹfà yìí yọwọ àjẹ mẹ́jọ bá ń rọrùn yọjẹ mẹ́jọ láti pé àníyàn jẹ́ tó ṣe pàtàkì o orí ẹ̀ ní ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ilé ọmọ san wálẹ̀ sàn lé lórí o bàbá ṣe ṣe àníyàn wa síbí kò lè yọra á kọjá pé tòótọ́ ìlọ́fẹ́ ẹ̀sìn lọ́hùn tọ́ba ṣe pé tòótọ́ lọ́fẹ́ ẹ̀sìn lọ́hùn ìmọ̀ tó fi sin lọ́hùn ọ̀ ni. abẹ́yẹn láti sọ̀rọ̀ àwọn ìmọ̀ sọ̀rọ̀ kọ̀ mọ́ Islam tá a ta kalẹ̀ fún wa ìtọ́jú pàtàkì ẹ̀ náà ní mẹ́fà ni wọ́n. ọ wà o aya rẹ ó tù síbẹ̀ ọmọ rẹ ó tù síbẹ̀ ní ti òdodo fáyé pé tòótọ́ lọ bẹ́ẹ̀ lo iyyaka na'budu wa iyyaka nasta'in àní odi sẹ́kùn Islam àní odi mufti ṣùgbọ́n tó fi mú àìmọ̀kan kú òfin ara rẹ tó fi wà lójú ọ̀nà déédéé tẹnìkan bá tiẹ̀ fẹ́ sí ọ lọ́nà tí wọn náà lè ní rẹ́fẹ́rẹ́nsì ọ wà ní o ọ bá ti kò lẹ̀ lọ lé kéw ọ bá ti kò lẹ̀ lọ wá sí kùránì làkọ́kọ́ àtìmọ̀tọ́rọ̀ mọ àdìsí lẹ́ẹ̀kejì àtìmọ̀tọ́rọ̀ mọ́ tàwọ́fíìdì lóye ẹ̀kẹta àtìmọ̀tọ́rọ̀ mọ́ kíkú lẹ́kẹrin àtìmọ̀tọ́rọ̀ mọ́ tàríkì lẹ́karùn-ún tàríkì islam àtìmọ̀tọ́rọ̀ mọ́ ilmu lughatil arabiyya ìmẹ̀dé lárúbáwá òun náà lẹ́lẹ́kẹfà ọwà ìkìláàf ó sì ṣe fún ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ́n kó fi aṣòkò ń gẹ́ lórí ẹ̀ o ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ o. lẹ́yìn ìgbà náà làwọn agbègbè tẹ̀ lọ síbi ìbáàdà ẹlẹ́ẹ̀keje táàtò ní àtàwákùlà àlọ́lá ibi ẹ̀la tí wàá lu àsìkò tó pọ̀ àtàwọn ọjọ́ tó pọ̀ orí ẹ̀la dúró sí pọ̀. a ní iṣẹ́ ọkàn ni òun náà sì ni kéèyàn mọ̀ pé ọlọ́run bá àlejò ọlá orí pọ̀ lọ́dọ̀ ẹ̀ yóò sì tó òun oríṣiríṣi tafsir làwọn onímọ̀ tó fún un fẹ́ẹ́ tó gbogbo tafsir yẹn dá lérí wípé tọ́tọ̀ mú àpèjúwe ìgbára lọ́lọ́run ni wọ́n mú wa wọ́n ní kéèyàn so mọ́ ọlọ́run ní gbogbo òṣèlú tó bá pé ní jẹ́ tawakkul ala a sì mú ẹ̀rí oríṣiríṣi wá nu Quran àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam lórí pé a gbọ́dọ̀ mọ gbé ara lé ọlọ́run lórí gbogbo àlámọ̀rí wa. ìgbára lọ́dọ̀ yìí ilé òfin alọ́kàn balẹ̀ á gbára lọ́dọ̀ lórí gbogbo àlámọ̀rí wa pátápátá a sì sọ yìí pé. ìmọ̀ta bá ní kí ọlọ́run bá lè kí ọlá iná ni ó jẹ́ ká gbára lọ́lọ́run ká mọ̀ pé àásó ni olùsọ ni olùdáàbòbò ni olùṣe jẹun fún ẹ̀dá ni nígbà bá mọ gbogbo ẹ̀ láti mọ gbé ara lọ́lọ́run a sì ní ká lọ mọ̀ yìí pé fún lọ́rọ̀ kò túmọ̀ sí pé ìsìláàmù mọ̀ jù dáadáa lọ́fàá ọlọ́run bá lè kí ọlá ó ti tó bá dúró lórí dáadáa ń dà lówó tọ́lọ̀ ń fún tí ó bá dúró lórí dáadáa ìsìdáráj ìdẹ́nilẹ́kẹ̀ ni orí ẹ̀dẹ́ kọ́lọ̀ mọ́ ti fún wa o àti ní ìgbára lọ́lọ́run kò túmọ̀ sí ká má mú àwọn okùnfà tó bá tẹ̀lé àmú o gbólóhùn yorùbá tí wọ́n bá sọ pé ọlọ́run ọ̀kájò fún jókòjó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sọ ìsọlọ síbi pé ṣíṣe kèfèrí sọ́lọ̀ ni o ṣíṣe nǹkan dúdú ṣíṣe ẹbọ ṣe ritual a máa ń lò fún o múmi ní òdodo tó bá lò yọsọ pé ọlọ́wọ́n ọba ọ̀pá ájò tó bá tẹ̀lé àmú àjẹkútà ìsàn bá ń ṣe ọ ògùn tó wà proved evidence medicine ti hàn analyse ẹ̀ àgbo ewé tí ò ní àdìọ́kàn burúkú nú kò sí ìwọ̀n bí kò lò ó ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn wá ń pè ní tíbù nàbáwí bí wọ́n ń parọ́ mọ́ ànábì sàlám ní o wọn lọ kẹ́kọ̀ọ́ dáadáa wọ́n kẹ́kọ̀ọ́ tíbù nàbáwí ẹ̀bá wọn láwọn ṣe kí ni ẹ̀ tẹ̀ ń pera wọn náà wọ́n ń pera wọn bákan tẹ̀ ń pa wọn ti ní lẹ́kùlẹ́já àwọn ní ẹ máa tàbí òkè tẹ́bí orí bí awọ ẹkùn gbọ̀ngàn àwọn lẹ́kùlẹ́já ní tí wọ́n ti ẹ̀ <laughs> gbogbo nǹkan bá rí o ti tẹ́ fún kí wọ́n bẹ̀rù ọlọ́run tí nǹkan kọ̀ọ̀kan bá ti tẹ́ fún tọ́wọ́ nu hadith kò séwọ̀ ọ̀bẹ bí ó sì sínú hadith náà the tejiriba nígbà tí èèyàn bá di tẹ́sítẹ̀ òtún pẹ̀lú experience àwọn èèyàn ní ni wọ́n fi máa ṣe prescription ṣùgbọ́n kó wá ti wá mú ṣíríkù nú kájínà sí tó bá ń wa lójú àwọn àfa wa o ẹ sì béèrè lọ́wọ́ wọn ẹ gbọ́dọ̀ jẹ́ pé ń bẹ́ẹ̀ bá lò fún ẹlẹ́tùmọ̀ béèrè a sì ní kódà kó ti pé okùnfà tó lẹ tó ké jù lè yẹn rí lásìkò kan ọgbà lọ́lọ́run kó sì dùn ọmọ o ọlọ́run ọba àlekè ọlá yóò ṣe àkójọ fún un ìgbára lọ́lọ́run kò ní ká mọ̀ mọ́ ṣàdúrà o àti mẹ́rin tọ́pọ̀ wá lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa sọ ìpele ìpele ìgbára lọ́lọ́run asọ́jú orí mẹ́jọ kéèyàn ọmọ ọlọ́run la sì ní àkọ́kọ́ àti mẹ́rin ẹ̀wà kéèyàn ọjọ́ yìí pé yóò fi okùnfà tìṣú bí okùnfà yóò fi èyí okùnfà ń fà tìṣú bí okùnfà yóò sì mọ̀ àlejò ọlá lójú okùnfà tó ń fa o okùnfà lè wà kọ́mọ ọ̀rànjú kalẹ̀ kọ́mọ fa ń gbà o kọ́mọ gbà tó bá fa ti ń fà bẹ́ẹ̀ náà ni kò dúró lórí mọ̀kọ́mù tọ̀síìdù tàwákùl ìgbà tó ọba ti ní ọgbára lọ́lọ́run kó sì jẹ́ yìí pé tọ̀síìdù tàwákùlù yóò ti wà fún ọ o tó gbára mílíọ̀n kan lẹ́yìn ọlọ́run kọ́ wá lọ gbára lọ́lọ́run kó o sì ṣe ìfúnpá kọ́ ṣe gbẹ́kúdé kọ́ kó o ṣe ìsọlọ́dọ̀ ẹnìkan fọ́farati ọlọ́run tí ọlọ́run tó farati ara ẹ̀ náà ni kéèyàn ní husnul zanni billahi azza wa jalla kọ́ dábàá rí sọ́lọ́run ní gbogbo àwọn àsìkò ìṣòro dábàá rí kọ́lọ́run ọlọ́run rí yẹn rí ọ ọlọ́run lè dáàbò bò ọ ọmọ bíi sàlámù rí rẹ. ìkẹfà kéèyàn du ọkàn rẹ̀ lẹ̀kọ́ gbogbo tí ọba lè jẹ́ kórè ọkàn jùlẹ̀ kọ́ lọ́run kọ́ máa ṣe gbogbo tí ó sì já kú ní ọ̀dọ̀ ọlọ́run kó jìnà sí ìwọ mùsùlùmí tó tún wá pé ọfẹ́ nájú orin lókù tó wà máa gbọ́ ní àwọn fòsífà àwọn kòkí èèyàn àwọn ọ̀mùtí oníṣẹ́kímọ̀ ńbẹ́ńbẹ́ ìkímọ̀ wá sínú kòránì kò sínú àdìsí àwọn ẹ̀yìn òótọ́ ibi orin ìgbọ̀kúgbọ̀ tí ó wàá dùn mọ́ tán tọ́jú lọ́wọ́ àmọ́ ẹyí ní gbogbo ìgbà ní òní ìkímọ̀ ẹlẹ́ẹ̀keje ìdúró ẹni lẹ̀kọ́ náà bá àlejò ọlá kó àlámọ̀rí ẹni tí ọlọ́run oní ọmọ yẹn jú ẹ̀ ìwọ́n sáà máa tẹ̀fẹ́ tọlọ́run lọ ọmọ bí ó ti darí ọ̀rọ̀ rẹ̀ níta àpè níkan rẹ̀ tó jẹ́lẹ̀ kẹjọ òun náà ni àrídọ̀ ìyọnu ìyọnu yẹn àwa lókun sọ́nà méjì ìyọnu tí òfin ọlọ́run pé ń tọ́ da lọ́lọ́run sí lófin nípa mọ́ ẹ sí àtìmọ́ṣe nítòsí da fọmọ ẹ̀dẹ́ nìyẹn tó pè fún un ẹlẹ́ẹ̀kejì ìyọ̀nú sí kádàrá ọlọ́run gbogbo tí bá ti ń kéèyàn gbà pé ọlọ́run ọba àlekè ọlá ó ti pé yọ bẹ́ẹ̀ nítorí mọ́ bẹ́ẹ̀. wa ọlọ́run nìkan láàmú sin wọ́n nìkan láàmú wà lọ́wọ́ ẹ̀ èsì ẹ̀ náà ni pé ó rí ìpàtà èèyàn díẹ̀ ní ọ̀sẹ̀ kú pẹ̀lú má jẹ́ ní ọba òun jẹ́ èèyàn díẹ̀ náà lọ́lọ́run èèyàn tó kéré jù náà ni ọwọ́ àjẹ́ náà ní tọ́pọ̀ jù náà ni ní àdìsá nàbí sallallahu alaihi wasallam ó ní nínú gbogbo ẹgbẹ̀rún kan èèyàn one thousand wọ́n mọ̀ yọ èèyàn kékeré èèyàn kékeré àdìsá ọ̀sẹ̀ sẹ́yìn ní wọ́n mọ̀ gbogbo kárí àtàwọn tó rà mí. ìbádẹ́ ilé ẹ̀kẹ́jọ ni àtikọ́tù billah kínyìn ọkọ̀ kan balẹ̀ tọ́jú ọlọ́run balẹ̀ kí ọlá amú àpèjúwe ìjà musa wá bó ti fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti sí náà tán bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run míì náà tó yàtọ̀ só àwọn ànábì ọlọ́run lóríṣiríṣi ìjà musa ìta ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹsàn-án láti ní àlè ìsìáànà káwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run káwọn kú nìkan tó ti lè ṣe ìrànlọ́wọ́ fún wa ṣùgbọ́n tó wáyé káwá ìrànlọ́wọ́ ẹ̀dá sí níbi tó pé ẹ̀dá lè ṣe kò sí ìwọ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tá tọ́wọ́ ẹ̀dá bá ń ṣe ìrànlọ́wọ́ nǹkan mọ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá iná ló fi wá ṣe kò ń gẹ pé kọ́ wá ṣe ìrànwọ́ lọ́wọ́ ń fún wa o so gbogbo ìdẹ̀kùn tá a bá rí kámọ̀ pé ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ló ti wá o. ẹlẹ́ẹ̀kẹwàá iná ni a tó ní àlẹ́kọ́wò ìmọ̀ bẹ̀rù ọlọ́run olóríṣiríṣi bọ́lọ̀ ń ṣe lónú Kùránì Eh, aliwajari wa mbẹ araba wa mbẹ alikasiya wa mbẹ so gbogbo àwọn gbólóhùn yìí ọ ń tọ́ka lórí ìbẹ̀rù ọlọ́run bá àlekè ọlá pé agbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbà bá ti ń bẹ̀rù ọlọ́run ọmọ ìléso ńlá tí ó sọ fún wa òun náà ní pé ti bá ìbẹ̀rù ọlọ́run yóò jẹ́ ká lè máa ṣe ntọ́lọ́run pàṣẹ sí yóò sì jẹ́ ká máa jìnà sí ntọ́lọ́run ní àmọ́ yóò jẹ́ ká máa fún ìbàjẹ́ ní kọ̀kọ̀ àti gbangba yóò jẹ́ ká lè rí ayé sá yóò jẹ́ ká lè sí ọlọ́run àti òfin ọlọ́run yóò dáadáa ayé yóò kéré wa wa nígbà tí ìntàfẹ̀sì afọ òun náà ni ọ̀rọ̀ àfàwọ̀ hatimul asom tó ní tó ọba wà láàyè kan tó dáa gidi wọ́n gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ̀ kò sí tó da tó àlùjànnà tó ti bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ládàmú lè fi gbé bẹ́ẹ̀ o nígbà tó di àpá sí òfin ọlọ́run ọlọ́run ni má pẹ̀lú tọ́pọ̀ tó ń ṣe ṣètọ́ọ̀ fún nígbà tí bẹ̀rù ọlọ́run nù ọlọ́mọ sọ́jú ẹni ìṣẹ́bílẹ̀ ó sì ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mímọ́ o torí Balaam bùnú Bàwúrà oní ọmọ kan ó kọ ọlọ́run tó ga jù ń bẹ lọ́dọ̀ ẹ̀ yẹ pé tọ́ba fi bẹ lọ́wọ́ lọ́wọ́ bá máa gbà gbà tó sí òdì kejì ta ló fi dáa wa muhammad sallallahu amfani wa sallam àǹfààní wo làwọn káfíìrì ti lára na àtàwọn mùnàfíìkì àwọn náà fojú rí bá jókòó tó ń ti bẹ́ẹ̀ nígbà tí o sì bẹ̀rù ọlọ́run nù wọn kò sàǹfààní sallallahu ọsọ fún ó ní tó bá béèrè nu dúkìá mi béèrè rẹ ní tó lọ ikú a bá déwájú ní rọ ká máa tọ́ra fún ìjà ọlọ́run ká máa bẹ̀rù ẹ̀ káàsì tún máa bẹ̀rù wípé kíṣe tí wa tó dáa kọ́ mọ́ ìyí padà sáyè dáa kọ̀sẹ́ ní tọ́mọ̀lá ọlọ́run kò fún wa láti wọ̀sán dáadáa o ọlọ́run kò fún wa láti wọ̀sán dáadáa o ọlọ́run kò fún wa láti wọ̀sán dáadáa o káàsì jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run wa yóò mú ìmọ̀ lọ́wọ́ láti ní ìbẹ̀rù ọlọ́run tó yẹ kóró àwa bọ́ sí ìbádẹ́ ẹlẹ́ẹ̀kọ̀kànlá tó ẹ̀kọ́ ìmọ̀ràn kan ọlọ́run gbogbo kọ̀díṣẹ̀ tá a bá wà kámọ̀ràn kan ọlọ́run kámọ̀ràn kan àánú ọlọ́run àforíjì ọlọ́run oríṣiríṣi dáadáa tó lọ́ọ́ balẹ̀kẹ́ ọlá tó ti pèsè fún àwọn ẹrúsìn ọlọ́run. a ti sọ pé ìbẹ̀rù ọlọ́run yìí sọ́sáájú ẹ̀ ọlásìkò àsìkò tá a wà léwe tá a wà lọ́dọ̀ tá a lè mọ́ ṣàìdá àkọ̀mọ́ dáadáa nígbà tó bá ti di wípé ikú ń súnmọ́ kágbàdé àbí nǹkan kan ṣẹlẹ̀ téèyàn ikú kan ọlọ́run ni kó ju ìbẹ̀rù lọ nítorí lásìkò yìí ti dínkù ẹ̀ṣẹ̀ ti kéré ṣùgbọ́n wàá jẹ́ pé ìran kan ọlọ́run iná ni ó ju ìbẹ̀rù yẹn lọ nígbà tá a bá ti wá di pé ikú dé tarí bàtà bá ti fi ẹrù wa dáadáa kọ́lọ̀ ń dàkùn tó járe ẹrù rẹ̀ tó dáadáa o ibẹ̀ yẹn la dúró sí wọn bá tẹ agbẹ́ kọ́lọ̀ ń jó wúlò fún wa o kọ́lọ̀ ń tọ́jọ́ ń da fún wa láti ṣe ní àsìkò yìí kọ́lọ̀ ń da fún gbani bàá dà fún wa o kọ́lọ̀ ń jẹ́ àṣepẹ́ jẹ́ àṣejìnà o ẹ̀mí wa jẹ́ ọtán lórí títẹ̀lé o fún wa lẹ́mìí lórí dáadáa o ọ̀là àtìkẹ́ wọlé tó bá ti dáa tí ó túnmọ̀ pé ọlọ́run gba ìbáadà wa nìyẹn àìsí sọ pé insha allah tí a bá tún kọ́ afẹ́ ṣe lẹ́yìn àwẹ̀ a mọ̀ rí lórí whatsapp lórí nọ́mbà tá a pè síta tó wáyé pé telegram náà ni a mọ̀ rí lórí telegram yẹn bẹ̀tẹ̀ nọ́mbà yẹn náà là á mọ̀ lò zero eight zero seven nine three four one eight two four zero eight zero seven nine three four one eight two four so nọ́mbà yẹn a ti lè join telegram tó wáyé pé a ti facebook náà tá a mọ̀ rí oríṣiríṣi lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kò sí rọrùn kó gbàǹbàdà fún wa kó jọ jẹ́ àlékún káàtó mọ́ ti lẹ́yìn àwẹ̀ yìí wọlé àti tòwé láàánú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك